so inú hospital náà ni à ń wọ̀ lọ yìí a fẹ́ jẹ́ kí gbogbo aka pay attention lágbára ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yìí a ò ní fi gbà á o tó bá yá a máa sọ pé wá nàìjíríà wá nàìjíríà wá nàìjíríà inú hospital la wà yìí inú hospital la wà yìí níbi tí ẹ ẹ kẹ ní sùn màmá nǹkan tí bá béèrè ní kẹ dáhùn torí pé àwọn tó wà nílé náà wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn ìfi á ìpínlẹ̀ àbíamọ ẹ̀yìn náà ẹ wo ẹ̀yìn náà ẹ wo báwọn fúlàní ṣe ṣe ìyàwó àyí ẹ̀ màmá ẹ káàsán mà kí lorúkọ yín ìyá wa màá kí lẹ sọ ẹ ẹ jẹ́ bá wa ṣí ẹ program kó lọ viral a fẹ́ jẹ́ kí gbogbo ayé rí kí wọ́n lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní location nine ká bá lè mọ standard of insecurity kí a dẹ̀ mọ̀ pé nǹkan tó lè ràn wá lọ́wọ́ nílùú tá wà yìí ni pé kí ìlú yìí pín tá bá dẹ̀ sọ pé kí ìlú yìí pín kí ìlú yìí pín ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ẹ a lè pín a lè sígbà a lè ṣàwo ṣó tó bá pa gbogbo àwọn èèyàn tán ni so a máa fún ìyá wa láǹfààní àti báyìí tẹwà ní sọ̀rọ̀ kẹ́ lè mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá ẹ̀ ẹ wo bí gbogbo ojú ìyá ẹ̀ ṣe wú ìyá tó jẹ́ pé kò kò ń ṣe bọ́ ṣe jí làárọ̀ àná lélẹ̀ màmá wa ẹ káàsán mà kẹjọ afẹ́jẹ́ kẹ sọ̀rọ̀ sókè dáadáa kẹ pariwo kọ́ lè gbọ́ kí lorúkọ yín ìyá wa. Suliyatu Adenege ni. ok ma ǹjẹ́ ṣe lè ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ní àná sẹ́nu àárọ̀ yìí mà. máa ṣàlàyé ẹ jẹ́ ká gbọ́ mà. mo jáde síwájú ta mo sin ọmọ kan tó wá kí mi lọ kí n dẹ padà. ẹ sọ̀rọ̀ sókè. kí n dẹ padà wọlé bí wọ́n ṣe kidnap ara wọn àwọn mẹ́rin náà jáde inú igbó kúra. wọn ẹ̀mọ́ gbé yín àbí. wọn fẹ́ gbé mi wọ́n bá mi níwájú ta lé mo bá wọn kú wọ́n fà mí mi ò dá wọn lórí. kàwọn ta ni ṣé yóò bá lọ sọ lẹ́nu àbíjì. àwọn fúlàní ni bòròró fúlàní bòròró àwọn ni àwọn mẹ́rin wọ́n gbé wọn dání. ẹ̀yin bá wa ṣe ẹ̀ náà somi mí lẹ́nu náà ń gbá mi náà fi bàtà jọ mi àsàn dá wọn báyìí náà ń dá mọ́ mi náà ń dá mọ́ mi ní pàwọ́ pàwọ́ wọ́n ní ká lọ wọ́n ní ká lọ mo ní màá ká lọ màá ká lọ wọ́n ní ká lọ wọ́n ní màá ká lọ wọ́n sáré mi nígbò pa ẹ bọ́ ṣe fi irun mi fa mi wọnú igbó nìyẹn nígbà tí wọ́n fà mí dénú igbó náà bá ní àwọn ó pa ẹ mo ní yáàkúrì ju àlà yáàkúrì má pa mí. kọ́ má bínú. yáàkúrì ẹ kọ́ má bínú yáàkúrì ju àlà má pa mí ṣàánú mi ṣàánú nínú gbọ́ ẹ̀rọ ìlọ̀tí ju ọ̀gbọ́n náà mú gbọ́n náà wọ́n ṣe pàwù pàwù pàwù wọ́n yìnbọn hmm. wọ́n yìnbọn pàwù pàwù náà bá tún mú okùn náà tún so nínú gbọ́ yẹn mo igi kan mo wá dì mú ibi mo gbé di igi yẹn mú náà ń fa mi náà ń so mi lọ́nà èmi náà ń fa èmi náà ń já èmi náà ń já ni mo ń já ni mo ṣe ń já báyìí bí dáàdi wa kan ṣe dé nìyẹn wọ́n ṣe sọ pé bọ́n ṣe rí náà tó ṣì straight wa yẹn wọ́n ṣe síkírù gba bí síkírù gba òun kó lè kidnap wọn bí wọ́n ṣe sá lọ tán fi mí lẹ̀ nìyẹn inú gbó wọ́n ṣe mí léṣe gan o wọ́n ṣe mí léṣe gan wọ́n nà mí igi ọrùn funfun gbogbo ojú mi rí bó ṣe wú báyìí gbogbo ojú mi ló wọ́n nà mí gan tí mi ní fún mo ti dákú lọ́ngbọ̀n máa gbé. èdè wo ni wọ́n sọ ńgbà tí. èdè fúlàní ni wọ́n sọ fúlàní ni wọ́n sọ. báwo lẹ ń ṣe mọ̀ pé èdè fúlàní ni ìyá mi. kálọ tẹ̀lé mi kálọ kálọ kálọ kálọ kálọ hmm. kálọ mo ní à máa lọ máa ló yá dìde ó yá ìwọ dìde ìwọ dìde ìwọ dìde mo ní máa dìde. kí ló fi nà yín tí tí gbogbo ojú yín fi kú báyìí. gbogbo sọ̀ǹda igi náà ń dá mọ́ mi. sọ̀dá tó fi da màálù àgbẹ̀. tó fi da màálù náà dá mọ́ mi wọ́n tún mú nígbà yẹn kan wọ́n tún mú mi wọ́n tún dá mọ́ mi nínú gbóni gbàù gbàù mo ní máa dìde. kábíyèsí elédùnmáà máa dìde o ẹrí o bòròró àwọn olórí burúkú o. ṣé ojú yín ti wú báyìí tẹ́lẹ̀ ah, àbí. àwọn ojú yìí lọ ó ti lọ lẹ̀ rèé so yẹn ní pójú yín tún lọlẹ̀ ah, báyìí. ó ti lọlẹ̀ réwújú yìí lọ lálẹ́ àná tí màmá gbé mi dé mi mojú tán fi gbé mi dé mi torí mo ti dákú lọ mo ti dákú lọ o mo ti dákú lọ o. ó lágbára o. mo ti dákú lọ o ọmọ nàìjíríà àwọn ọmọ yorùbá. bàbá àwọn ọmọ yorùbá ẹ ṣàánú wa lórí àwọn fúlàní yìí wọ́n pọ̀ ju o wọ́n pọ̀ ju o àwọn mẹ́rin ni àwọn mẹ́rin náà gbé mọ dání pàwùpàwù náà yọ kòkì lọ́nàwọ́ gan àwọn èèyàn mo máa ń lọgun mo ń pariwo ẹ gbà mí báwọn èèyàn ṣe dé nìyẹn tó ti wọ́ mi lọ́nu gbọ́n wọ́ mi kùrùkù irun iná fi fà mí lọ́nu igbó inú igbó tí mo digi mú mo wá digi mú wá sọ ipa ah, ẹ gbà mí ẹ gbà mí mo ní má pa mí ó gbé mọ sí ọ̀kan mi oníyà kúrìdò àlà má pa mí ṣàánú mi ó náà wọn á pa mí mo ní má pa mí má pa mí ṣàánú mi ńgbò tún yá lọ́ba tún wọn òkùn kan náà fi so mí lẹ́nu wọ́n mú bàtà wọn báyìí wọ́n fi jọ mí lẹ́nu gbogbo ẹ̀rí gbogbo ojú mi gbogbo mú mi báyìí igi ìkànnì wọn tún mú igi báyìí inú gbọ́nbẹ̀ ló tún dá mọ́ mi gbàù gbàù kàràgbà tó fẹ́ máa sá lọ báyìí igi yẹn náà dá mọ́ mi tó ti rí páwọn èèyàn ti dé tòsí wọ́n wá mú igi pàù pàù pàù náà dá mọ́ mi báyìí gbogbo ojú mi gbogbo ara mi gbogbo ẹ̀yìn mi báyìí gbogbo apá mi mi ò ní mi ìnú mọ́ rárá rárá ń máa gbé mi lọ síbítù ìlàlíyanu mi ì ní mi ìnú mọ́ rárá rárá mo ti fẹ́ǹtì lọ ó ti fẹ́ǹtì lọ ooo ẹ̀yin ọmọ Yorùbá hmm. ẹ ṣàánú lórí àwọn Fúlàní wọn ti wọn pọ̀ ju iṣẹ́kíṣẹ́ náà ń ṣe hmm. iṣẹ́kíṣẹ́ náà ń ṣe iṣẹ́kíṣẹ́ náà ń ṣe ooo ẹ̀yin ọmọ Odùduwà iṣẹ́kíṣẹ́ náà ń ṣe lórí àwọn Fúlàní yìí gbà wá o ẹ ṣàánú wa ẹ ṣàánú wa o Fúlàní gbòòrò ni àwọn náà ń ṣiṣẹ́ kíṣẹ́. Ah, hmm. àwọn náà ń ṣiṣẹ́ kíṣẹ́ ẹ gbà wá o ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá ẹ ṣàánú mi o kí màmá wa ṣé wọ́n ti fún yín lóògùn ṣé wọ́n ti tọ́jú yín lálẹ́ àná ọlọ́run omi yẹn àtàbẹ́rẹ́ yẹn ló jẹ́ kí n rojú dà yìí ló jẹ́ kí n ní mi inú dídá yìí torí mi tiẹ̀ ní mi inú mọ́ mo ti fẹ́ǹtì lọ́gbà máa gbé mi ẹ bá wa sọ déètì ní ìfáwọn tó ń wò yìí kán lè mọ̀ pé kó kìí ṣe pé bí a nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni a pè fún un on uh, the two àná oṣù kọkànlá ọdún twenty twenty one ló ṣẹlẹ̀ lálẹ́ àná nǹkan bíi seven seven kọjá díẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ iná jáde o aago méje ni wọ́n ti gọmọ wọ́n ti gọmọ. ẹni bá wa ṣí ẹ prógámù yìí kí ó lọ viral ara nǹkan tá à ń sọ fún àwọn èèyàn wa rèé pé one Nigeria can never help us àyàfi táwa fún ara wa tá a bá fẹ́ ran ara wa lọ́wọ́ hmm ọ̀nà tí a dẹ̀ lè fi wọn ra lọ́wọ́ ni pé ká sowọ́pọ̀ ká rí dájú pé a gba Yorùbá nation ìyá mi ṣe rí bí ẹ ṣe wà yìí inú mi dùn pé jẹ́ living witness mo mo ní inú mi dùn pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé iná ti rí àrídájú pé a ní láti pín ìlú yìí. àfi kí wọ́n pín kí àwọn bòròrò kí wọ́n gbàdúrà wọn látàbù fúlàní àfẹ́ rí wọn in the first place ìyá wa ǹjẹ́ mọ̀ pé kò kì í ṣe nàìjíríà ní gbogbo wa ń jẹ́ láti ilẹ̀. bẹ́ẹ̀ni wọn ságbàdùn wọn lọ àwọn ìjọba wa ẹ bá wa wá ń ṣe sí i ẹ bá wa bá mi ṣe sí ìjọba ò lè ṣe kankan sí wọn tó pé ìjọba ti fè é ah. ah. àwa ara wa ah. àwa náà la máa. bẹ́ẹ̀ ni o àwọn olórí. báwo wá ni ara ṣe ń ṣe yín báyìí. ara ṣì ń pín ìrìn mi díẹ̀díẹ̀ náà kò sọ náà. ara ṣì ń dùn yín. a ó ṣì ń dùn mí nínà yẹn nínà yẹn pọ̀ wọ́n ti nà mí jù gan wọ́n nà mí gan wọ́n nà mí gan. ṣé a lè gbé kámẹ́rà sí ẹ̀yìn yín mọ́ mi. a gbé ẹgbẹ́ sẹ́yìn mi ẹgbẹ́ ìṣìwọ̀n nǹkan ìgbógbó ẹ̀ báyìí gbogbo apá mi kódà gan wọn tún ti lọlẹ̀ ẹ̀yin náà ẹ wo àpá ní gbogbo ara ìyá oníyà láìṣẹ̀ láìfà láìlù ẹ gbogbo àpá sọ̀ǹda ẹ ara àwọn ọ̀dítà yìí sọ pé yorùbá nation la fẹ́ lélẹ̀ kẹwo bọ́ yìí ṣèyá oníyà tó yẹ ọlọ́run ẹ táwọn dẹ́ náà dẹ́ níyà kí ni yorùbá rà nígbà fúlàní gangan náà torí pé nǹkan táwa yorùbá tá a rà ní àbí màmá ṣẹ́yìn àti wọn ṣé ẹ ṣé ẹjọ́ ṣùgbọ́n pọ̀. mo jẹ wọn lọ́wọ́ mi jẹ wọn lọ́wọ́ mi ò rajà lọ́wọ́ wọn o kí fúlàní gbàdúrà ẹjọ kí agbódòdó. ẹjọ ṣé àlè ni tó jẹ eyewitness ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ yìí pé bí àgbà tó ṣẹlẹ̀ tó lọbẹ tàbí tó ṣojú ẹ nínú àwọn àtàwà ń bíbà yìí. sá ok so kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ yìí. tó nǹkan tí mo rí tí mo lè sọ ní. ẹ dúró sí ẹ̀gbẹ́ wọn ẹ jókòó tì wọn. nǹkan tí mo rí tí mo lè sọ nípa ẹ. ẹ bẹ̀rẹ̀ kí wọ́n rojú yín kọ́ máa lọ tó ké bí àárín jèèyàn. nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ nípa ẹ̀ ni pé ní ìrọ̀lẹ́ àná bíi aago méje ó kọjá díẹ̀ náà pè mí pé àwọn kan yìnbọn ní àdúgbò wa o pé lẹ́yìn fíìtì kejì wọ́n wò pé wọ́n yìnbọn kẹ̀ àṣàmù àṣàpè àṣàrìpé organize ara wa pápápá bá ti kóra tó dìbẹ̀ nìyẹn ìgbà máa fi débẹ̀ wọ́n ti ṣe màmá léṣe wọ́n ti gbé wọn wá sí hospital ní ibi báyìí wọ́n ti ṣe màmá léṣe wọ́n ti ṣe màmá léṣe wọ́n ti gbé wọn wá sí hospital ní ibi báyìí làwọn náà wá fi gbéra ní àná yẹn àwa wá ní báyìí ẹ̀dí ilẹ̀ lánàá yẹn a lè ṣe kámẹ́rà a lè ṣe fídíò kankan ní àná yẹn mọ́ ilẹ̀ ti ṣú nínú àwọn kíní ike ìbọn tọ́yìn sọta bọlẹ bílẹ dùnú yẹn subuhana nla yẹn. náà ká dìbò torchlight wọn. ẹ ẹ nà síwájú kámẹ́rà. òun lè yìí náà ta àbọ̀ tán yìn lélẹ́yìí tán yìn tán fẹ́ fi gbé màmá lọ tí ọlọ́run ní òun ní rí màmá màmá gbé. tọ́lọ́run ní kò jẹun ká ní. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torchlight tí wọ́n lò ní tuntun tuntun ni àwọn ọlọ́yọ́ kò ní láìlọ́ọ̀nù àti bátìrì sí torchlight tí wọ́n fẹ́ lò tán lò ní gbó òun lélẹ́yìí iye ọta àbọ̀ tán yìn lélẹ̀ tán fi tó fi pé nígbà wọn ń gbúrò èèyàn náà fi sá lọ ẹjú wọn ni wọn fi sá lọ tó fi di pé àwa náà aṣọ dẹmọdúlé nìyí torí kò sóorun ládùúgbò wa. nǹkan tá à ń sọ fún àwọn tó wà nílé nìyẹn tó fẹ́ dàbí pé àsọjù wa pọ̀ jù a sọ fún àwọn ṣe ṣẹmẹtọ́ pè ní Ìgbòho. wọ́n mọ Sunday Ìgbòho ògbójà wa náà ló ń jà ìjà wa náà ló ń jà. ṣé mo para àwọn nǹkan tí Sunday Igboho fẹ́ ìdílé tí wọ́n ṣe dìtẹ̀. bẹ́ẹ̀ ni tó dìtẹ̀ o. ṣì Sunday Adéyẹmọ Igboho ṣá nǹkan tó ṣe fún ìtìyín tí wàá dà bàbá kan wà tó ń pè ní Dr. Abode mm. wọ́n ti ṣiṣẹ́ ní ìlú United States of America ọwọ́ apawó ọwọ́ wálé kọ́ wá dá kọ́ńtínì àgbẹ̀lẹ̀ tó gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣiṣẹ́ káwọn Fúlàní sì lọ wọ́n sì lọ ṣá wọn pa ìkínú mi dùn pé iye pépé ò jẹ́ fún so ah, ẹ dúpẹ́ ah, tí ẹ sọpẹ́ tí. Ah, àdúrà báyìí ni kẹ́yìn náà wá wo ọlá nǹkan tó ṣẹlẹ̀ sí yìí kẹ́ wá fi máa ṣàdúrà fún Sunday Igboho torí bàbá ṣiṣẹ́ ìdádé ọmọ Ìgbòho wọ́n sì wà ní ọwọ́ Benin Republic eh, tí wọ́n ti fi wọ́n lẹ̀ ṣe mọ̀ pé tó bá yẹ pé wọn wọn mú wọn sí Benin Republic nǹkan tó ṣẹlẹ̀ sí yóò lè lè ṣẹlẹ̀ sí wa ìjà wa ló jà o Sunday Igboho ṣá nǹkan tá a yẹ sọ pé torí ẹ̀ ni mo yẹ sọ pé ẹ jẹ́ ká máa ṣe grassroot ṣé ẹ mọ̀ kí mo sọ̀rọ̀ kan mo ní agboolé ságboolé níṣẹ́ wà nísìn ẹ kẹni tó ń jiyàn gbé olè wá títì olè wá sàárín ìlú inú abúlé ló máa lọ ibi tí wọ́n dẹ̀ ti wá gbé yìí inú abúlé ni sọ ẹ̀yin tẹ wàá lẹ́nà tí ń gbọ́ comrade tẹ́jì wà ń bí comrade babalẹ́gbà wà ń bí èmi náà Masberry àwọn ọmọ yín Conway Sapele gbogbo aláwọ̀ àbíbà yìí nǹkan tá à ń iṣẹ́ ta ṣe kó dàgbò kó má dàbí ń pé bóyá à ń polówó ara wa kàwa la ṣiṣẹ́ mọ́jú níbẹ̀ lánàá kàwa la wà níbẹ̀ kàwa lọ́lọ́run lò nínú àdúgbò yìí lánàá tó fi dípọ́ lọ́rùn fún wọn ṣe lẹ́yìn tá a lé wọn táwa lọ lé látara ń pé a ò ní mátírà tá a lè fi sùn bẹ̀ mọ́jú ó dà pọ́nà kọ̀ọ̀kan tún padà ṣẹlẹ̀ ní àdúgbò yẹn lánàá. ní the other side di àdúgbò yẹn bí títí. ìbàdàn sákò omi táwa wà. ìbàdàn sákò tí ó di pé wọ́n gbóhùn àwọn èèyàn tẹ́yà àwọn tá a lé wọn wọ́n japa lọ. ok wọ́n á lọ chọ́ọ̀chì ìṣẹ̀lẹ̀ kan bẹ̀ wọ́n lọ gbé ẹni mẹ́ta bẹ̀ ní aago mẹ́fà bẹ̀rẹ̀ aago mẹ́fà dájì wọ́n lọ gbé ẹni mẹ́ta wọ́n kidnap ẹni mẹ́ta bẹ̀ báyìí owó tán ní kán mú wá ń ṣe wọ́n ní kán lọ mú thirty million wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán jí gbé tán kidnap sí wọ́n ní kán lọ mú thirty million wá fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí gbogbo àwọn ọmọ Yorùbá pátá wọ́n gbà wá lẹ̀ lọ́wọ́ àwọn fúlàní kìnnápà lọ́wọ́ àwọn fúlàní panípaní. ẹ wo bọ́ yìí ṣe ojú ìyá oníyà. ẹ wọ́n ṣe náà ó tiẹ̀ ti lọ lẹ̀ rẹ̀. ẹjọ́ bá wa ṣí ẹ̀ prógráàmù yìí. ó wù jù báyìí lọ ó hmm. ti lọ lẹ̀ rẹ̀ ṣàánú. kábíyèsí lójú máa ń ojú yìí tún wù jù báyìí lọ. ó wù jù báyìí lánàá mi ò tẹ̀lé lọ gbé mi dé ọsibítù ìlàlẹ́ àná mi ò ní ìmìnú rárá mo ti fẹ́ǹtì lọ torí wọ́n ti nà mí gan wọ́n ti nà mí ju wọn bá pẹ́ mo sọ́ǹgì ni ọlọ́run dẹ̀ tún wà lẹ́yìn mi mo sọ́ǹgì ni ọlọ́run tún wà lẹ́yìn mi ni wọ́n ti nà mí jù wọ́n ti nà mí jù o ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin ọmọ yorùbá. ṣé ẹ ṣe ààrẹ lè bá yín sọ̀rọ̀ ìkọ́nà àwọn patient wa bí gan ló ni wọ́n tún ta wá jí ọ ní pé pébi tọ́ náà yìí dé pé wọn tètè rí iṣan gan nígbà tó fẹ́ fọ abin sí yín lára. wọn ò rí iṣan gbogbo ọwọ́ báyìí wọn ò rí iṣan rárá wọn tó iṣan ó lé ní wákàtí kan tó fi ń wáṣan kiri lára mi níbi wọn gbé náà gbogbo ara mi dé gbogbo ọwọ́ gbogbo apá gbogbo ẹ̀yìn lọ́nà gbogbo ọmọ báyìí wọ́n ń dá igi mọ́ mi sọ̀ǹda wọn náà ń dá mọ́ mi wọ́n tún dá wọ́n tún mú gi mi hmm. wọ́n tún dá mọ́ mi ọrùn mi báyìí wọ́n fún ni wọ́n tún wọ́n rí tó aṣọ yẹn tún jà wọ́n tún mọ́kùn wọ́n tún fi so mí lọ fún kí n má lè pariwo kí n má lè bẹ́ẹ̀ mọ̀ pariwo kí mo pariwo ariwo tí mo pariwo gbogbo àwọn èèyàn fi jáde hmm. làwọn ọkùnrin fi sáré dé wọ́n ti wá mi sínú igbó wọ́n ti wá mi sínú igbó ọpẹ́lọpẹ́ igi kan tí mo há mú tí mo dìmú ni wọn ò rí mi wọ́ lọ èmi náà wàá nà gbọlọgbọ sílẹ̀ mi ò tiẹ̀ dìde wọ́n á ní dìde wọ́n á ní mi ò dìde wọ́n á ní dìde dìde kàlùmọ ní wo ń gbò wá ya èmi náà tàn mí náà tàn wọn mò ń tàn wọn débi pé káwọn èèyàn fi dé bá wa ń bẹ mo ní dúró wàhálà ẹ mo ní yà kúri mo ní kò sí wàhálà ṣé orí ibi tá a wà bá wàhálà bá wàhálà kò sí wàhálà níbi ìgbà ibi ìgbà kò sí wàhálà èmi náà sáà tán wọn débi pé káwọn èèyàn lè dé bá wa ń bẹ báwọn èèyàn ṣe dé bá wa ń bẹ nìyẹn bọ́n ṣe mi gbé lọ nìyẹn o. ìyá mi akínyín kú oríire akínyín kú oríire ìyá wa princess ọmọṣaléwá for security reasons we cannot mention the area like you can see this is an hospital hospital la wà yìí kẹ́ bá lè mọ̀ pé kọ́tà ń sọ nǹkan tó rí lè ní kò ń kò ẹ̀mílẹ̀ eh, òkè ṣàìsọ ọ̀rọ̀ hospital la wà yìí káwa grassroots awareness campaign team káwa la wà bíbáyìí i'm sorry mr amoda taofik we cannot mention our location for security reasons because nǹkan tá à ń ṣe yìí kò dùn mọ́ ìjọba nàìjíríà nínú nta ò lè gbé ltv ò lè gbé stv ò lè gbé kò sí Nigeria channel ó jẹ́ kí wọ́n ti sọ́nù lùtà wà lé ní pọ́fẹ́ jíyàn gbèlógún níbi tá a wà ṣùgbọ́n látara pé ìlú ìjọba ò fẹ́ jẹ́ káwọn èèyàn wa kọ́ mọ̀kọ́ tó ń lọ so wọn kì í jẹ́ kí any channel tó bá ti wà under Nigerian Broadcasting Corporation wọn fẹ́ jẹ́ kó gbé so this is a secret channel so a ò ní dárúkọ ibi tá a wà so ìyàwó ẹ má wọ̀ọ́rì ká máa lọ sílé ọ̀dọ̀ yín nísìnyí ká máa lọ sílé ọ̀dọ̀ tó ipa ti bá dádì sọ̀rọ̀ tẹ́lẹ̀ so wọ́n ní ká kọ́kọ́ wá bá yín pé so tá bá ti wá bá yín pé àwọn náà fẹ́ bá wa sọ̀rọ̀ so ilé ọ̀dọ̀ yín là ń lọ tá bá kó mi báyìí ká máa padà wá bá yín àdàgbàdúrà pé kọ́lọ́hún máa fún yín ní ìlera tó tó ìlera ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ò ní dààmú ẹ ò ní ṣìṣe kẹ́ ẹ kẹ́ kẹ̀ẹ̀ní ìhàn ìfẹsẹ̀ sí ogun tó ti ṣẹ́ òní gbérí mọ́ ìyá wa ní síbáyì àdúrà wo lẹ fẹ́ ṣe fún bàbá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ah, torí ẹ má dúpẹ́ ní ọwọ́ tèmi hmm. ọwọ́ bàbá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ní kẹ́ ti dúpẹ́. ẹ eh, kọ́ Ọlọ́run bá mi mú Sunday Igboho àṣẹ kó bá wa tì jáde àṣẹ kó bá wa tì jáde torí gbogbo eléyìí lágbára kó má rí wàhálà kó má rí dààmú àṣẹ kí tó gbé wa Sunday Igboho láyà tá àlàáfíà ló máa jáde àṣẹ kí wọn ní ṣiẹ́ lágbára Ọlọ́run torí ọmọ Nàìjíríà ló ń jà fún ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ọmọ Yorùbá ló ń jà fún já Yorùbá ló ń jà ṣùgbọ́n náà wàá bá wa mú ẹ jáde láyà tá àlàáfíà ó wà ní dààmú òní wàhálà torí lè nágbára òró fúlàní o wọ́n pọ̀ o wọ́n ti pọ̀ jù wá lọ olórí burúkú wọ́n ti pọ̀ inú gbóná ń gbé inú gbóni lé wọn àwọn ẹran orò. ẹ bá a ṣí ẹ púrógámù yẹn. àwọn ẹran orò. ẹ a ṣí ẹ pú báyìí báyìí fún yín láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣáìdì ọ̀dọ̀ ti màmá lélẹ̀ gẹ́gẹ́ bí bọ̀dá yìí sọ ó dà pé iná dùn wọn nìkan kọ́ ni wọ́n wá ẹ wá bá àwọn tó wà nílé sọ̀rọ̀ hmm. kọ́mọ̀ pa àṣìfẹ́ lọ gbé ẹlòmíì tí wọ́n jí gbé ẹ jókòó ẹ jókòó sà ẹ sọ̀rọ̀ sókè kan gbọ́ ọ́n níwọ̀n. ìyá mi bàbá mi tẹ̀ ń o gbogbo ọmọ Yorùbá tó ń wà jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ ṣeun gan ló torí ìgbà tí wọn ò rí ìyá mi ìgbé ní àná wọn sọdá sí òdì kejì nídàájí yìí wọn lọ gbé àwọn mẹ́ta ní chọ́ọ̀chì kan ní chọ́ọ̀chì ìṣẹ̀lẹ̀ wọ́n lọ jí àwọn mẹ́ta yẹn gbé wọ́n ní kán lọ mú thirty million wá báyìí. thirty million bẹ́ẹ̀ni tẹ́tẹ́ million fẹ́ni kọ̀ọ̀kan tẹ́tẹ́ million. láìfà láìwù. bẹ́ẹ̀ni wọ́n ní kán mú ah. thirty million wá. tabako ń bí yìí a máa débẹ̀ yẹn náà ẹ̀ẹ́rì kẹ́lì rí pé yẹ Ah, kò ṣe ṣeré ṣeré mọ́ àwọn arábí wọn ti kọ́ gbogbo ilẹ̀ yorùbá wọn ti wà ń bẹ̀. àwọn ti wà o wọn ti wà ń bẹ̀ rántí káàkiri káàkiri káàkiri káàkiri inú ilé náà ti lọ ń gbé yẹn sí inú ilé inú ilé ni gbogbo ẹni bá ti wà nínú ilé báyìí wọn lọ ń gbé ni wọn lọ ń gbé ni wọn máa yọ jáde fún sí o. bẹ́ẹ̀ ni ẹjọ kẹ ẹgbàá lọtún ló sí àwọn fúlàní bòlòdó ẹgbàá ẹgbàá lọtún ló sí o ẹgbàá wa ló sí o kọ́ gbàdú wọn lọ bí wọ́n ṣe nílẹ̀ wa kọ́ márùn wa pàtó eléyìí pọ̀ jù agbẹ́tọ̀hún la gbé yìí la gbé yìí ló pọ̀ jù ó pọ̀ jù o. wọn lè ṣe lọ́sẹ̀ kan má jiyàn wọ́n má jiyàn gbé o. wọn lè ṣe lọ́sẹ̀ kan má jiyàn gbé. lè ṣe o ọdún dẹ̀ tún bọ̀ báyìí ọdún bọ̀ báyìí iṣẹ́ kíṣẹ́ náà fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ti pọ̀ ju olúgbó náà ń gbé àwọn ẹran ọ̀rọ̀ àwọn ẹran ọ̀bọ́n olúgbó náà ń gbé o. àwọn táwọn fámìlì ọ̀bá ètò ìrówó san wọ́n pa wọ́n ni wọ́n máa fi ju ẹ̀ tán máa sẹ́ǹdì ẹ̀ pé kí wọ́n máa pè yẹ àwọn kò ṣe ṣeré ṣeré. ok ṣé nǹkan tẹ́ ń kó máa yé wa ń sìn ni pé ṣe lè mú wa lọ síbi táwọn ìyókù kù ṣé tí àwọn. àwọn tó jí gbé lánàá ṣé ẹ ṣe lè mú adé bẹ́ẹ̀ sìn ṣé ká máa lọ síbẹ̀ ń sìn so ẹ bá sọ fún àwọn ará ilé pé kọ́ bá ṣe ẹ programme pé kọ́ dẹ̀ sì dúró pé ibi tí wọ́n ti já àwọn èèyàn gbé ni à ń lọ báyìí. ẹ bá pín ètò yìí káàkiri ẹ bá pín ètò yìí káàkiri kó rìn níbi tí wọ́n ti já àwọn èèyàn gbé ní ìdájí ìdájí ibẹ̀ la ń lọ báyìí sí yìí. kí ni déètì èní. èní ni ọlọ́run bàbá ṣe bí ọba ọlọ́run bàbá ṣe bí ọba ó ṣe bí ọba o ó ṣe bí ọba ó ti sọ̀rọ̀ ó ṣe bí ọba ọ̀nì tírì oṣù kọkànlá mm. òun la wà yìí twenty twenty one mm. òun la wà yìí torí kíní yẹn ó ṣẹlẹ̀ lórúmọdún lẹ́yìn tí màmá àná ló ṣẹlẹ̀ alẹ́ àná aago méje ọ̀nì tù òun ló ṣẹlẹ̀ títí èyí tá à ń lọ bẹ́ẹ̀ sìn yìí ìní ìlú ṣẹlẹ̀ mọ́jú. ṣé wọ́n jí àwọn yẹn ṣọ́ra àwọn yẹn gbé lọ. wọ́n rí wọn gbé lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ní àtàrà ń pé a ò sínú àdúgbò wọn. bẹ́ẹ̀ pé a sínú àdúgbò. Ah, ó máa ṣe o. bẹ́ẹ̀ ni torí pa ìsinú àdúgbò. nǹkan tá a ṣe sọ fẹ́yìn tẹ̀ wá lé nìyẹn ń pé kí ẹ jẹ́ kí a fọwọ́ sí grassroot awareness gbogbo wa ká di àdúgbò wa mú àwa wa ní security ara wa kí ẹnìkan máa máa alẹ̀ pé òun kan wọ́rí ọ̀kan kìíní kan kìíní kan ìyẹn kọ́ la fẹ́ jẹ grassroot yàrá máa padà wá kí ẹ kí lẹ́nìkan fi ṣe ìyàwó owó ìkéré a máa wá rí yín ẹ mo fi dá yín lójú ṣùgbọ́n wọ́n kọ lukoze bí àwọn àgbà ìtàn ni no no what sister ẹ take care. It's not possible. ó yá start ó yá start yà máa movement ti bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi ni ìwọ ní movement don start. that is why we said Yoruba nation is a must. àwọn ọmọ Yorùbá ò lè ever gbà kí Fúlàní pa lórí ilẹ̀ it's not possible. kò possible Yoruba nation must stand whether you like it or not Yorùbá ní warriors ní ẹ jáde come outside. ọ̀sán start start start start start ẹlẹ́bẹ̀ tó máa gbé chip máa gbé chip ọ̀dà yín no no no no no no no mi ò gbé location ṣé mọ ibi tí wọ́n lọ ẹdú ẹjọ slow down mi ò gbé ah, iṣẹ́ yóò kì í ṣe iṣẹ́ ìní yìí mo mọ ọ́ mi lọ mi ò gbé ó yá ẹ̀yẹ́ nìṣó sọ àmà lè máa tẹ̀lé yín tu ẹ̀yẹ́ mọ̀nà yorùbá nù ẹ̀ tu life and direct eléyìí ṣe pé bí wọ́n wọ́n ní wọ́n ní mass media team ẹ̀ ṣáà ti mass big tv team before moving. ṣáàrọ̀ bàbá gbogbo ní káàkọ́ lọ ní chọ́ọ̀chì ní káàkọ́ lọ sọ́lọ́pàá bàbá ṣé kò jìnnà ẹ́ torí epo onú ọ̀kadà yóò pọ̀ o torí epo onú ọ̀kadà ò pọ̀ o you don't have enough fuel o. ìlépo tó pọ̀ wọn sọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn tẹ́lẹ̀ lẹ́tí bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́ ọmọ má lọ máa níbo láti kọ́ ọmọ má lọ máa question wa ní àwọn kéèpo tiẹ̀ má lọ kán lọ́nà nìkan tó kọ́ tó ń ṣe ní báyìí torí epo náà padà yóò pọ̀ mọ́ o adẹ̀ tó máa padà sí ọ̀yọ́ ní alẹ́ yìí ẹ̀ sáwọn kan máa padà sí. ti bá dùn láti. a máa lọ sí Ìbàdàn wá. tí wọ́n fẹ́ nípa wájú kúta kí So this is one of our comrades. Say no to one Nigeria. Say no to Fulani herdsmen. Say no to terrorism ọmọ yorùbá là wá a ò ń ṣọmọ àlè yorùbá. ẹ lọ sí èsì ẹ lọ sí èsì. èyí náà máa máa rí yorùbá ẹ fún mi. àwọn mẹ́ta. ṣé ibẹ̀ ò jìnnà wọn. kò jìnnà mọ́ wa ti bẹ́ẹ̀ débẹ̀ o. ṣé ẹ ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀. láti bí ìbáyà. wọ́n máa lọ máa dùn án pé ibo la ti wá. wọ́n lè fi wá àdúgbò tiwa ni ó pépé ọmọ yìí dáadáa ẹ àfẹjẹkẹ dá ọmọ àdàrú dá o. for security reasons tó ra wà láàyè. Jesus ṣe bíbá. àwọn ọmọ ẹ̀ ẹ́ adé débẹ̀ ẹ̀ máa débẹ̀ bẹ̀ náà láti rí náà. ni wọ́n ti gbé lọ. bẹ́ẹ̀ni kábíyèsí. ṣé àwọn mẹ́rin ni wọ́n bá sùn tí wọ́n tán tí wọ́n jó wọn gan. wọ́n ṣé àwọn tó bá sùn náà wà ṣọ́ọ̀ṣì. àwọn tó bá àmọ́ dídé àwọn tó bá sùn náà wà lábẹ́. ṣé ìgbà yìí. lẹ́yìn bí ni o. ẹ ṣọ́kadà òdì. ọ̀kadà débẹ̀ mọ́. kí ló wá lè tó yẹn tí iná là ń ṣe màmá ṣé bọ́ ṣe wọ́n á jí gbé lọ́dọ̀ yín ṣe láìpẹ́ ẹ ó jẹ́ wá kí wọ́n ẹ kò sí wàhálà. ọlọ́run a máa ṣọ́ wa kọlọ́run á gbà wá ní ọwọ́ àwọn ajínigbé. ọdẹ sọ ilẹ̀ yorùbá di kínní. ọdún tí fúlàní wá ti láti wájú àdúgbò ní àdúgbò. òkè ládùúgbò. ládùúgbò. ẹ tàbá sọ fún gbogbo èèyàn máa ní rọ ẹ sì fàdúgbò nílé kò sí má jà gbọ́n bẹ̀. ẹ ká sọ mọ́ mi ẹ jọ táwọn kọ́ ni olú ẹ̀yin la wá wà ó kà àwọn kọ́ ṣé ṣọ́ọ̀ṣì yẹn ni. nu ẹ bọ́ bàtà ẹ ká sàn sáà o hallelujah o ẹ ká sàn o kẹ má bẹ̀rù tí iná làwa ṣe ìyá mi ṣé owó lẹ́yìn wá ni kọjá àwọn èèyàn gbé àìtíkì wọn ẹ̀ ń sọ̀rọ̀ owó ìyá mi. ọkọ ẹni yìí ni wọ́n ti sọ pé ẹ jọ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ ẹjọ́ ta ni olórí ìjọ yìí kí lẹ sọ sí. ok ta ni ó jẹ̀bi ẹni tí ó tó jẹ́ alámòójútó báyìí. tálà lè bá sọ̀rọ̀ báyìí tó jẹ̀bi ọkọ̀. ó yẹ máa bọ̀. I'm one of Yorùbá Nation media presenters. nǹkan tí à àwọn ọlọ́pẹ wà torí pé kínní a sọ pé a fẹ́ orílẹ̀-èdè Yorùbá Nation ara àwọn ìdí tí wọ́n ti fẹ́ gbà ká ní lélẹ̀ kò dẹ̀ sí nàìjíríà ká nílùú ìgbà ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà yìí kó yẹ kó ti sọ lórí rédíò ṣé wọ́n sọ ṣé tẹlifíṣàn sọ ẹ ẹ títà wá ṣe wá tú wọn síta nìyẹn. ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká fi kan kú kan bó bá ṣe rí ni kẹjọ kẹjẹ kí a ṣe sọ ẹ jẹ́ ká gbárùkù tí wọ́n. àwọn ní wọn ká ní. n ò kẹ́ gbárùkù tí ẹ̀sùn ẹ súnmọ́ bíbá yìí tẹ́dì. ẹ ká san ìyá wa o ẹ ká san ọgbọ́lé o bí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa ṣe ti rí èmi náà ni ọmọ yín Zan Williams Oluwatosin Masbera for our leaders ìjọ. Thank you for watching. Please remember to subscribe, share, like. turn on your notification bell. Thank you very much. Until I see you again. Bye.